appreciation hey, mo dúpẹ́ oníbùn ọ̀rẹ́ oníbùn ọ̀rẹ́ ẹ̀wà oníbùn ọ̀rẹ́ bàbá gbọ́ mi mi appreciation eva, mo dúpẹ́ oníbùn ọ̀rẹ́ hmm? oníbùn ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi ẹni bá lárò jinlẹ̀ ló lè mọ pẹ́jú oníbùn ọ̀rẹ́ eh? oníbùn ọ̀rẹ́ bàbá gbọ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá lọ́rọ̀ jinlẹ̀ ló lè mọ pẹ́ dùn èmi ṣọpẹ́ ti tèmi ò mo dẹ̀ lọ́rọ̀ pé iná ṣe ọpẹ́ títí yín níbikíbi tàbá sí ní àǹfààní láti máa wò mí tẹ̀ ń gbọ́ mi yálà ilé lẹ́wà ní ẹnu iṣẹ́ lẹ́wà ní tàbí kẹ́ orí fóònù of course òyìnbó ti sáyé dẹ̀rọ̀ orí fóònù ilẹ̀ ti ń wo Orísun tẹlifíṣàn lẹ́dẹ̀ tí Mílíkì pẹ̀lú èmi ọmọ yín olórí Olúwakẹ́mi Ìyàndá yes ẹlẹ́mọ̀ fi kí n káàbọ̀ sí akọ́tún ètò tó gbásíkì tó ta lẹ́nu yẹ́yẹ́ yíyan tó ń kọ́ni lọ́gbọ́n tó dẹ̀ ṣe kíni tó dẹ̀ fakọyọ ní gbogbogbà yes miliki express òun náà lẹ́tọ̀ miliki extras. Oh yeah, come on, miliki Skalala. ẹ má yẹ kí n ṣe kí ni ẹ má jẹ́ kí n rojọ́ ẹ má jẹ́ kí n right. ẹ̀kọ́ rìn jù nítorí alright orin rèé ètò rẹ́yà orin rèé ètò rèé yes Miliki excess. ló ń jẹ́bẹ̀ ká tó kọ́ sàgbà mi ètò kẹ́bà lè mọ̀ wípé òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lórí Miliki excess. náà ni ọlọ́run ló ń jẹ́bẹ̀ ọlọ́run wà pẹ̀lú lórí Miliki excess. ẹ kàn lọ jàgbádùn somebody láti ọwọ́ Skibi featuring Kiss Daniel ètò ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ yes mo lọ́wọ́ pé gbọ́dọ̀ orin tẹ́ṣẹ̀ gbọ́tọ̀ ẹ̀ that somebody láti ọwọ́ Skibi featuring Kiss Daniel yes mo sọ fún ilé kan wípé lórí Miliki Express orin ló bá dé tá a bá ń gbọ́ lórin tó dùn gbọ́ létí orin tó ṣe mi ara sí tó ṣe gbé bọ́dì sí bẹ́ẹ̀ ni lórí Miliki Express tẹjọ Thursday lẹ́tí máa jẹ gbádùn tá a bá tún wá ń gbọ́ Miliki Express Thursday of course àwọn gbẹ̀dú tá a ti gbọ́ ní sáà kan sẹ́yìn rí ni mo máa gbé wá sójú ra yín lọ́lọ́kan òjọ̀kan bẹ́yìn fún àṣẹ ń jù fún wa lórí Orísun lèmi náà ṣe ṣe kí ni mo ṣe ń da padà fún yín táwọn máa wá fi àsìkò yẹn sọ fún gbogbo ayé lọ́lùfọ̀ọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ pé ìpolówó ọjà kò sí nǹkan téèyàn bá dáwọ́lé lórí ẹ ní láti ṣe k kìnì láti polówó ẹ̀ kí owó bá lè wọlé kájẹ́ bá lè gbúgbájẹ kí ajẹ́ wá fi bísẹ̀sì yín kó fi ṣe ibùgbé kọ́kọ́ àná ẹ̀ ládé fún díẹ̀ yìí ẹ pé nọ́mbà tó lọ lọ́jọ́ amóhùnmáwòrán yẹn lọ́wọ́ kan tẹ́ bá ti pè of course lọ́wọ́ kan yẹn náà la máa dá yín lò mo dẹ̀ gbàládùra wípé èrè lọ́lọ́jà ń jẹ èrè lẹ́ máa jẹ láṣẹ̀dùn ẹ má gbàgbé ẹ pé nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín tàbí kẹ̀kẹ́ kan sọ lórí gbogbo social media platforms ọ̀fẹ́rẹ́fẹ́ from Facebook Twitter Instagram at Orisun TV and of course lórí website wa it's www.orisun.tv ní báyìí ká dúró ṣe kéde yéé kò gbá kólé kólé kò gbá gidi mo fẹ́ jọ́ <laughs> music back to back music is miliki miliki orin lọ́bàdé yes ẹ kọ́ lọ́jọ́ gbádùn rọra láti ọwọ́ Lyricash ètò ṣì ń tẹ̀síwájú. ok mọlẹ́wọ́kẹ́ gbádùn rọra tẹ̀sán gbọ́tọ̀ yes rọra láti ọwọ́ Lyricash abúlé tọpọ́ sí kọ́ bá abala lifestyle tips no lifestyle tips kí ni kan tá a lé lórí how to arrange our homes bí a ṣe lè to ilé wa oníkálukú ló ń gbà ẹ máa gbà pẹ̀lú wípé oníkálukú ló ní bí wọ́n ṣe ń to ilé yes àmọ́ àwọn ọ̀nà kan tí wà tá tún lè gbà láti to ilé wa tí ilé wa fi ṣe kí ni tá fi gúnrégé tá fi dùn wò àti pàápàá jùlọ tí a bá sọ wípé à ń to ilé <laughs> a nílò láti máa tó ilé nítorí pé ó tún máa ń fúnyàn ní inspiration ó máa tún jẹ́ kí èèyàn lè ro inú sí i èèyàn lè mọ next step which way to go báwo la ṣe lè lọ dẹ́ téèyàn bá jáde lọ látàárọ̀ gudugudu lọ́tún àtòsí tẹ́ bá délé ilé gbúdọ̀ gún régé ó gbúdọ̀ dùn wò pàápàá jùlọ fáwọn obìnrin iṣẹ́ wa ni a ní láti máa tẹ́lẹ̀ àti ọkùnrin náà tó jẹ́ báchẹ́rọ̀ tí o ti máa rí a ní láti máa tó ilé nítorí kí ni torí ijọ́ tíyàwó wa bá máa rìn wá ijọ́ tíyàwó wa máa visit a lè sọ pé no ọkọ mi ò kí ń ṣe onídọ̀tí you know pàápàá jùlọ fún gbogbo ìdílé pápá pátá ibi tí bàbá àti ìyá àtàwọn ọmọ bá ti wà ó ti di dandan ká máa tún lé wa ṣe nítorí kíni nítorí ìmọ́tótó nítorí pé ibi tí èèyàn bá ń túntò ní gbogbogbà ó ti dandan kí ìmọ́tótó fi rúbẹ̀ ṣe ibùgbé pàápàá jùlọ àwọn ọmọ wọn ò ní máa ṣàìsàn àwa fúnra wa gan ò ní ṣàìsàn àwọn ọmọ sọ fún mi pé mi ò rẹ́ kò sáyé ẹjọ́ èmi kò fẹ́ rojọ́ like seriously mi ò fẹ́ rojọ́ tún lọ ṣe kí ni ká lọ gbé bọ́dì ó yọ gbé bọ́dì ó sọ̀rọ̀ díẹ̀ gbé bọ́dì. <laughs> ẹ ká lọ gbọ́ àlùbáríkà láti ọwọ́ ọ̀làdìs ètò sì tẹ̀síwájú Miliki Express ẹ kú kalẹ̀. yes mo lérò ká gbádùn àlùbáríkà yes kálùbáríkà jẹ́ ti gbogbo ẹ̀yin fàzọ aláṣẹ ìdùmọ̀ yes yìí nínú náà kàmárò nínú ọlá. ẹ má gbàgbé pé abala láti tips náà la wà ok point àkọ́kọ́ ń ta nílò tá a bá fẹ́ sọ wípé a fẹ́ tún ilé wa tò ó náà ni wípé purge out the unnecessary things ẹ rí dájú wípé ẹ palẹ̀ mọ́ àwọn nǹkan tí ẹ ò fẹ́ mọ́ nínú ilé bí àpẹẹrẹ bàtà tẹ́ lò mọ́ ẹlòmíì lè kó bàtà ogún ọdún wọn lówó ọwọ́ ó ṣàwánulé ẹ kọ́kọ́ àwọn kinní yẹn tẹ́ bá kó jáde lẹ́sẹ̀ máa mọ̀ wípé òkè bí lèmi ṣe tó rè ibi ìlú ẹ̀ kéle wà kéle wà léyìí tó túmọ̀ sí pé purge out the unnecessary items ẹ kó àwọn kan tẹ́ lò mọ́ kúrò nulẹ̀ ètò àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé clear out all the space you know kẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni clear all the space to rearrange ẹ palẹ̀ mọ́ ẹ tún gbogbo àyíká àti agbègbè yín ṣe kẹ́ tó wá sọ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe àtúntò tí ẹ bá clear out kẹ́ kó ilé òkè o mo ti pọ́jà táwọn kan tí mi ò fẹ́ now mo ti ẹ wá ní ìfọ̀kànbalẹ̀ wípé òkè ibi ni mo fẹ́ kó bàtà sí ibi ìbá ni mo fẹ́ kí aṣọ wà ibi ìbá ni mo fẹ́ kí àwọn nǹkan tí mo ń lò ní kitchen ibi ni ẹ mọ̀ ẹ fẹ́ kẹ́fìwẹ́ wà congested yes clear out your necessary place and rearrange kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá sí ní tuntò ẹ clear gbogbo nǹkan tí ẹ bá fẹ́ kẹ́ wá ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni kẹ́ máa tuntun ẹ má rojú tẹ́ ẹ bá ti rojú ẹ wò tẹ́ bá tẹ̀lé first point second point tí mo fún yín yéè ìyẹn gan lásán àlàáfíà ọ̀tún wá ṣe kí ni á wọlé tán yín ẹ ká tún lọ ṣe kí ni oh my god ẹ ká tún lọ jọ Miliki Express ara ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ la máa ń gbà yọ sí of course lórí Orísun àwa fún yín ní gbogbo ọjọ́ ẹ jẹ́ ká tún lọ jọ́ ká lè jẹ̀gbádùn lunch hour ká gbádùn ara wa yìí o nígbà yẹn jẹ́ ká lọ jẹ̀gbádùn ṣẹ́kẹrẹ ṣẹ́kẹrẹ láti ọwọ́ Yẹmí Aládé featuring Angelique Kidjo alright ètò Miliki Express ń tẹ̀síwájú pọ́lẹ́ mi ọmọ yín olórí Olúwakẹ́mi Ìyàndá yes olórúkọ gbádùn ṣẹ̀kẹ̀rẹ̀ láti ọwọ́ African Queen of course Yẹmí Aládé featuring Angelique Kidjo alright ẹ má gbàgbé pé abala life tactics náà la ṣe wà mọ́ dẹ̀ fún yín láwọn ọ̀nà tí a lè gbà tó ilé wa tó fi máa ṣe kíni tá a dùn wò tá a another point tí máa tún sáré fún yín ni wípé put like items together put like items together ẹ fi àwọn ohun tó bá fara pẹ́ra you know tó fara pẹ́ra ẹ tò wọ́n papọ̀ bí àpẹẹrẹ bóyá toothbrush yín ni àwọn nǹkan tá ẹ máa fi fọ inú ni brush yín nǹkan tó ní ṣe pẹ̀lú ẹnu ẹ má kó pọ̀ mọ́ tirun nǹkan tó bá ní ṣe pẹ̀lú bóyá àwọn sára ni à ń kọ ẹ separate àwọn yẹn náà sọ́tọ̀ nǹkan tó bá ní ẹlòmíì wà tó yẹ pé bóyá um, a self-con apartment lẹ́ ń lò bóyá that's yàrá yín eh, living room yín inú yàrá yẹn kan náà ló wà ẹ try láti separate àwọn nǹkan tẹ bá ń lò nǹkan tó bá ní ṣe pẹ̀lú kitchen ata ẹ separate ẹ pẹ̀lú nǹkan tẹ bá ń lò sí ara ẹ má kàn kó gbogbo ẹ̀jọ́ sórí table kẹ máa rò wípé à ah, máa separate ẹ tí n bá fẹ́ lò nú ẹ má ṣe bẹ́ẹ̀ then another point máa tún fún yín ni wípé ẹ tò àwọn nǹkan yín ní ọ̀nà tó máa rọrùn fún yín make things easy for yourself láwọn ọ̀nà tó máa rọrùn kí nìkan tí mò ń try láti sọ fún àwọn tá a bá lọ́mọ wò ó pé kè ẹ ti mọ̀ pé ọmọ ẹ máa wọ uniform lọ sí school láàárọ̀ ọjọ́ kejì ẹ mọ̀ kó máa wọ sportwear ẹ mọ̀ kó máa wọ bàtà ẹ ní láti kó sí pẹpẹ pẹ́ àbí kẹ́ lẹ kó sókè because in the process pẹ́ lẹ fẹ́ kó sókè yẹn ẹ̀ ń stress ara yín àwọn nǹkan tẹ bá ń lò tó bá jẹ́ day to day activities àwọn nǹkan tẹ máa lò pé ẹ̀ ń lò lójoojúmọ́ ẹ má kó sọ́nà jíjìn aṣọ tẹ máa wọ̀ lọ sí ọ́fíìsì for the week ẹ má kó sọ́nà jíjìn ẹ má nira yín lára torí tẹ bá ti ṣe eré lè ìyẹn ni wípé ẹ wà organized so fún díẹ̀ yìí ẹ má stress ara yín ẹ ṣe ẹ tọ́ ẹrù nù lẹ́yìn nírọ̀rùn nǹkan tẹ́ bá ń lò ní kitchen lárọ̀ọ́wọ́tó ẹ fi síbẹ̀ ẹ má ti bu ẹ̀yìn ẹ̀yìn àbí kẹ́ lọ gbé sínú store kódà ẹ stress ara yín ni. ọ̀rọ̀ gbogbo ayé tí wọ́n pẹ́rẹ́ tó ti bá sọ fún mi pé ó yá gbẹ́sẹ̀ náà ó yá gbẹ́sẹ̀ kò tèṣì mọ́lẹ̀. ọ̀rọ̀ <laughs> rẹ̀ ká lọ gbẹ́sẹ̀ díẹ̀ ká lọ tèṣì mọ́lẹ̀ ká lọ sọ fún ọ pé yes as for me o mo ti já mo ti mọ bó ṣe ń tolé you know, ilé ọkọ yá mẹ́. <laughs> ẹ kàn lọ́kọ́ tẹ̀síwọ́lẹ̀ látọwọ́ Naira Marley Miliki Express yọjọ́ Thursday ó ṣe ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ ara ṣèbámọ jésù nìwọ ó yànà gbẹ́sẹ̀ kò tèṣì mọ́lẹ̀ ókè gbẹ́sẹ̀ náà <laughs> gbẹ́sẹ̀ kò tèṣì mọ́lẹ̀ èmi kan ti jẹ́ àṣẹmọ́ ti jẹ́ jẹ́ just scatter ní studio ara ìmọ̀lẹ́wò kan gbádùn orin ẹ̀ láti ọwọ́ Naira Marley tẹ̀sí mọ́lẹ̀ yes èmi gbádùn ẹ̀. àwọn ẹ̀dá máa ka gbàgbọ́ wípé bí a ṣe lè to ilé wa tó máa gúnrégé tó dẹ̀ máa dùn wò tálejò ní wọlé wọn ní sọ wípé ọ̀hán ṣé lè married woman náà la wá wẹ̀ áà ṣé lè sisi la wẹ̀ áà ọkùn bachelor àìkà náà máa rí ilé fẹ́ yan kú yàrá yín wà organize irun <laughs> kí wọ́n má bàa kí wọ́n má bàa àbí sorry kí wọ́n má bàa sọ bẹ́ẹ̀ sí wa oh god kọ́ má bàa sọ bẹ́ẹ̀ sí wa ẹ jẹ́ ká dájú pé àwọn ètò tí mo fún wa àwọn ìlànà tí mo fún wa láti lè to ilé wa láwọn ọ̀nà tí ò ní stress wa jùjùjùjù òun náà ní kẹ́ jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ ẹni lákọ̀ọ́tán ẹ rí dájú wípé ẹ̀ àwọn nǹkan tí ẹ bá ń lò ẹ gbìyànjú láti máa ṣe kí ni yín láti rí dájú pé ẹ̀ ń dá wọn padà síbẹ̀ bí ilé ṣe ń dàrú òjú bẹ́ẹ̀ náà lọ bí ilé téèyàn ti fọwọ́ ara ẹ̀ tó bó ṣe tún túká jẹ́jẹ́jẹ́ tẹ́bí rẹ̀ tún máa dọ̀tí kò jù bẹ́ẹ̀ lọ kí nìkan tí mò ń ṣe aláṣọ take for instance ẹ lọ bíṣẹ́ láàárọ̀ yes mo pẹ́ ẹ̀ rush ẹ wá ya arun ẹ lo brush ẹ lo oríṣiríṣi orí tébù ló wà kò dẹ́ ń ṣe orí tébù láyé ẹ ó níbi tí space wọn wà tẹ bá ti dé padà láti bíṣẹ́ ẹ gbìyànjú láti ṣe kí ni tidy up the place ẹ ń tẹ̀dọ̀ wọn pé iṣẹ́ yín ò ṣe ṣe bójú ojí mi you understand ẹ ti mọ̀ pé ṣì máa wà nílé òdìbí aago mẹ́jọ mẹ́sàn-án oníṣẹ́ ara yín ni yín tá bá ti lo nǹkan tán gẹ́gẹ́ bí ọmọlúàbí ẹ jẹ́ ká dá wọn padà síbẹ̀ in short ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ń bímọ tó ṣẹ̀ṣẹ̀ ń ṣàbíamọ àbí tí ó ti lọ́mọ ńlé àwọn ọ̀wà kéékèèké tá a bá ń wù tí àárí àsìnkan tó tóbi ẹ má jẹ́ kí n tàn yín àwọn ọmọ wa rí nǹkan tá à ń ṣe bó dẹ̀ ṣe mọ́ ọmọ kékeré lára tó máa fi dàgbà kò jù bẹ́ẹ̀ náà lọ ohun tó bá gbọ́n jù bá lọ́wọ́ òbí òun náà làwọn náà máa continue then ẹ tún rí dájú pé um, ẹ ń change style tẹ fi ń ṣe kí ni tẹ fi arrange inú ilé yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan take for instance ìgbà tó di bẹ́ẹ̀ àti bẹ̀rẹ̀ ọdún bí àpẹẹrẹ yes <laughs> bí àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ ọdún January ẹ ti wò pé kí yes mo ti tò bàtà mi apá báyìí ni bàtà mi máa wà apá báyìí laṣọ máa wà àwọn aṣọ ìdọ̀tí ọwọ́ ẹ̀yìn báyìí ni mo máa ń tò wọ̀ sí ibi ni bed mi wà tó bá di bẹ́ẹ̀ after six months àbí eight months ẹ tún kàn lè wò pé wò ó ti sú mi jàre mo ti fẹ́ change colour nulẹ̀ mi mo fẹ́ change ẹ̀ sí white ẹ wọ́n pé kí ẹ fẹ́ náwó jù yes ẹ lè change ibi tẹ gbé tables. sí kẹ́tù gbé sí another place kẹ́ gbé ibi tí bẹ́ẹ̀dì wà kẹ́tù gbé sí ibòmí tẹ bá ń ṣe relé ẹ help ẹ ṣe mama think ni ẹ help orientation ẹ help bí ibi tí a bá ń túnṣe ní gbogbogbà téèyàn dẹ̀ ń change arrangement nílé ẹ má gbàgbé wípé téèyàn bá ṣiṣẹ́ lọ látàrọ̀ téèyàn bá padà dé mo sọ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ tó wípé ilé làbọ̀ sí mi oko tẹ́ bá délé tí ilé ò bá gúnrégé task tí wọ́n bá fún yín lọ́fíìsì lọ́jọ́ kejì gan ó lè ní yín lára láti ṣe ó lè má yẹ kẹ́ think straight ó lè má yẹ kẹ́ mọ way forward so fún díẹ̀ yìí kéèyàn tún lè ṣe kí lè wà kó gúnrégé kó dùn wò ó máa help béèyàn ṣe ronú ó máa help bí happiness ṣe máa pọ̀ nínú life èèyàn sí ó dẹ̀ máa yẹ kéèyàn ní good smell lára yes ilé ẹni tó bá dọ̀bù tí ń gbà mí tó bá lo spray tí spray yẹn ò bá strong tẹ bá ọ̀gẹ̀ ṣe máa mọ̀ pé ibi tó kó aṣọ sí oorun camphor ẹ máa mọ̀ pé ibi tó káṣọ sí oorun pẹ́tí ẹ máa mọ̀ pé ibi tó ń káṣọ sí in short àwọn smell kan wà tó bá yẹ pé tẹ́ ẹ̀ bá kí n change dimension tẹ́ fi ń to aṣọ sínú wardrobe ẹ máa mọ̀ pé ẹni yìí ògiri ni aṣọ ẹ̀ fara tì because ògiri yẹn ti mí sára aṣọ ẹ̀ ìyẹn ni wípé ó ti pẹ́ tí rẹ nìyẹn tó ṣe kí ni tó ti tó inú yàrá oh god ẹni ṣáà látẹ̀wọ́ yé <laughs> so fún díẹ̀ yìí kí nǹkan bẹ́ẹ̀ má bàa ṣẹlẹ̀ ẹ lè neat lójú kẹ neat pẹ̀lú àǹbàgì kẹ neat pẹ̀lú suit àti shirt àti tie tẹ̀wọ̀ bọ̀ tí n bá ọ̀gìn màá mọ̀ wípé ọ̀nkú hmm, ìtàfẹ́ ó ti pẹ́ tẹ̀ ti wọ́n tútù yìí ó ti pẹ́ tẹ̀ <laughs> ti change ìtẹ̀kọ̀ sí so ẹ má gbàgbé ẹ jẹ́ ká máa ṣe àtúntò inú ilé wa kó gúnrégé kó dẹ̀ dùn wò kí inú wa lè máa dùn tá a bá ti ń padà sílé. àbí ìjùbọ̀ lọ ní abala láti àti gbogbo ẹ̀yin tí wọ́n pẹ́rẹ́ta ọ̀rọ̀ níbẹ̀ yẹn ká lọ ṣe kí ni ká tún lọ fẹsẹ̀ rajọ ẹ má gbàgbé pé Miliki Express lẹ́tọ̀ ti ọjọ́ Thursday no time for darling ẹ ká lọ jẹ̀gbádùn vibration láti ọwọ́ Fireboy DML ètò ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ yes ọlọ́run ká gbádùn orin yẹn láti ọwọ́ Fireboy that vibration ni mo ṣe fún yẹn you know ká vibrate <laughs> ká vibrate body wá sórí yẹn <laughs> alright abala tàti ìrètí yes kí tó tẹ̀síwájú it's my birthday happy birthday happy birthday happy birthday to me mo yìí máa kọrin fúnra mi àti máa kọrin kí tó kúrò lórí ètò but then abala travel thursday náà ni abala tọpọ́sùkọ̀ níbi tí màá ti máa fún yín ní àwọn gbẹ̀du tó ti bust brain wa ní sáà kan sẹ́yìn rí so lákọ̀ọ́kọ́ orin tí màá kọ́ fún wa ẹ má dọ̀là yín ẹ make sure pé tiẹ̀ nod even tó bá yẹ pé ẹnu iṣẹ́ lẹ ti ń wò mí ẹ kàn ṣe báyìí díẹ̀ yìí ná tẹ bá ṣe bẹ́ẹ̀ díẹ̀ ó máa help orí I help body system yín ẹ tó o pé yẹ sàtàrò tí mo ti ń dọ̀ lára mi yìí ná inú yẹn á dùn from within kò dìgbà tẹ bá ṣe gbùdùgbùdùgbùdù ẹ ti understand yes that's it okay ẹ kàn lọ gbọ́ Yay! Ìbílẹ̀ láti ọwọ́ Lyricash, ètò ṣì ń tẹ̀síwájú. Kí ló dé? Na only you wá kankan. <laughs> Yes, ìbílẹ̀ remix láti ọwọ́ Lyricash featuring Reminisce. Mo lè pa gbádùn orin yẹn, yes. Ìbílẹ̀ làwọn elé, ìbílẹ̀ ẹ̀, eh, ìbílẹ̀ làwọn elé, ìbílẹ̀ ìbílẹ̀ làwọn elé. All right, ẹ kì í ti ṣe kí ni on to the next ẹ kà ti tètè lọ gbọ́ bó ṣe lọ torí ah mo fẹ́ kẹ́ jẹ̀gbádùn àwọn kan tí mo ti tẹ́lẹ̀ fún yìí ni all right african queen african mother ok ẹ kà lọ jẹ eléyìí gbádùn yìí láti ọwọ́ Yẹmí Alade. Oh, you will have a gbọ́ ẹ I lọ gbọ́ Johnny yes Johnny láti ọwọ́ Yẹmí Aládé ní kẹsàn án ṣe tẹsíwájú ẹ kú kalẹ̀ yeah mo lọ́kọ̀ gbájọ orin yẹn yes jọ̀rẹ́ jọ̀rẹ́ jọ̀rẹ́ rẹ̀rẹ̀ jọ̀rẹ́ jọ̀rẹ́ jọ̀rẹ́ <laughs> jọ̀rẹ́ láti ọwọ́ Adékúnlé Gold featuring Kiss Daniel mo lérò pé gbádùn yẹn now mo sọ fún yín pé Miliki Express another dimension ọ̀nà tún ọ̀nà tún ọ̀nà tún ni yes òun lọ́jọ́ fi ń yọ ọ̀nà tún ọ̀nà tún báyìí náà ni lórí Orísun tẹlifíṣàn ọ̀nà àrà la máa ń gbà yọ sí yín so fún díẹ̀ yìí ẹ̀rí pé orin yẹn mo kàn fún yín back to back kájọ máa sẹ́lẹ́sẹ́ Miliki kẹ́lẹ́lẹ́ you get <laughs> because no darling má sọ fún ọ lórí ètò no time to check time ọdún mélòó gan ọjọ́ ìlànà mélòó láyé táwọn ẹ̀wù rẹ̀ jẹ́ àjẹgbádùn ara wa Come kulu, come kenke, sort out the yet you understand. <laughs> Alright, kí n tó lọ lórí ètò mo máa fi eléyìí sọ fún wa wípé ìpolówó ọjà ló ṣe kókó ẹgbẹ́ ìpolówó ọjà yín wa kí ni business ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ta ló ń fojú tẹ́ńbẹ́lú ọjà yín ta ló ń fojú tẹ́ńbẹ́lú yín tó ń sọ wípé ọdún wo ló tó fẹ́ grow ìgbà wo làwọn èèyàn tó fẹ́ mọ̀ ó yájọ́ máa gbé kiri ojúlé sójúlé no ẹ stand talk ẹ sọ fún pé no way Orísun wà ń bẹ fún yín yes ẹ pe nọ́mbà tó lọ lójú amúmọ̀wòrán yín kí nìkan tẹ́ ń ṣe kí nìkan ṣé ohun táṣọ ń wọ̀ ni ṣé ohun tẹnu ń jẹ ni àbíkẹ́ ẹ̀yin wò pé ẹ fẹ́ ṣe wedding wedding yìí ti ń bọ̀ lówó tí ò gara ẹ má lọ gbé wedding yìí fáwọn tó máa ṣe party fún yín tá máa sọ fún yín pé eh, ẹ má bínú laptop mi wipe off ni o ah, mo mo mo mo sorry gan ó wipe ni ó wipe ànírógun <laughs> ànírógun laptop wipe camera fọ́ lójú <laughs> fún díẹ̀ yìí yes àwa máa fún yín ní coverage tó yanrantí ẹ pè wá omi ni a ò kí ń bẹ́nikẹ́ni anywhere in the world àwọn máa bá yín débẹ̀ a bá yín fẹ́ patí yẹn a fẹ́ lójú ẹ kàn sí olórí nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yẹn yes ẹ bá ti pè lọ́wọ́ kan báyìí la máa da yín lò tàbí kẹ̀kẹ́ kan sí gbogbo social media platforms wa Facebook Instagram Twitter at Orisun TV and of course lórí website wa it's www.orisun.tv ẹ wá yes, orúkọ yes olórí ono olórí happy birthday happy birthday happy birthday yay mo receive ọ̀gìn ẹ ẹ kàn ṣàdúrà fún mi ẹ pray for me. happy birthday but she saw sọ jésù ti ń gbọ́ ọlọ́run ti ń gbà <laughs> ẹ wọ́n ò mi specially yes ẹ kàn sí mi lórí facebook mi olórí olúwakẹ́mi ẹ̀dá ni lórí facebook and lórí instagram at olórí olúwakẹ́mi yes ẹ jẹ́ n tó àṣírí ẹ wọ́n ò pé o oh, mo ti jẹ́wọ́ for the first time Okay, at official ayamu fuda wa ti kàn sí mi ká tún jọ ṣe é pààyàn you know ká jọ ṣe é ká you know ká jọ dánwò ẹkẹ to understand yes bí mo ṣe lọ lórí ètò mo fi ń lẹ̀lé ọlọ́run lọ́wọ́ inú ayọ̀ nínú àlàáfíà nínú ìbùkún àgbọ̀ǹgbẹ yìí ló ká tún fi àtayọ̀ àti ìdùnnú ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.